إن الحمد لله إن الحمد لله رب العالمين مدبر الكون رازقهم رازقهم محييهم ومميتهم فإنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون والصلاة والسلام على خير البشر وأفضل الرسل نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المؤمنون يأمركم ربكم في كتابه العزيز يأمركم بوجوب الحنيفية وهي السمحاء الوسط قال عز وجل قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين يا عباد الله اعبدوا ربكم حق عبادته وأطيعوه ولا تجاوزوا حده ولا تجاوزوا حدوده واتركوا نواهيه ولا تنتهكوها واعلموا أن دينكم دين الإسلام دين الوسط وسط في كل شيء وسط في عقيدته وسط في شريعته وسط في أخلاقه ومعاملاته فلا غلو في هذا الدين قال تعالى يا أهل الكتاب يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق واعلموا واعلموا يا عباد الله أن نبيكم محمدا صلى الله عليه وسلم قد نبه على هذا الداء في غير ما حديث حتى إنه عليه الصلاة والسلام نبه على الأمور التي قد نستصغرها ولكنه صلى الله عليه وسلم فعل ذلك تنبيها على خطر على خطورة هذا الداع وهو الغلو ففي سنن ابن ماجه ففي سنن ابن ماجه بإسناده الصحيح عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم غداة العقبة وهو على ناقته القط لي حصا فلقطت له سبع حصيات هن حصى الحذف فجعل ينفذهن في كفه ويقول أمثال هؤلاء فرموا أمثال هؤلاء فرموا ثم قال عليه الصلاة والسلام يا أيها الناس إياكم والغلو في الدين فإنما أهلك من كان قبلكم الغلو في الدين بارك الله لي ولكم واجعلني وإياكم ممن يتبع ممن يتبع ولا يبتدع ومما وممن يسامح ولا يتنطع والحمد لله رب العالمين الحمد لله wasalatu wasalamu ala rasulillah àti ọpẹ́ fún Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala òun náà ni ọpẹ́ yẹ ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò bẹ́ẹ̀ náà ni a ṣe àsọ̀láàtù fún ànábì wa muhammad alayhi salatu wasalam bákan náà kí àsọ̀láàtù yìí kó máa bá gbogbo àwọn ará ilé ànábì àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àti gbogbo àwa náà tá a tẹ̀lé àwọn tó tẹ̀lé lẹ́yìn ní ti dáadáa èyí múmi ní èyí múmi náà olúwa yín pa yín láṣẹ nínú tíra tí àṣẹ wà ń bẹ nínú tíra tó jẹ́ sí pé tá a bá ti gbọ́ àṣẹ níbẹ̀ àgbọ́dọ̀ tẹ̀lé ni tá a bá ti gbọ́ pé má sí níbẹ̀ àgbọ́dọ̀ sì wọ́n bẹ̀ ni kí ni tíra náà òun náà ni alukur'an alkarim ọlọ́run ọba ń pa yín láṣẹ ọ ń pè mí láṣẹ ọ ń pè yín náà láṣẹ yí pé ó di pẹ̀lẹ́pẹ̀lẹ́ o bí wujubil alhanifiyya ó ní ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ má fi kìràkìtà ẹ má fi ṣe ìjọsìn fún mi ọlọ́run ọba o ẹ̀sìn yín tí mo fẹ́ dáná yín yìí mo fẹ́ pa yín láti rẹ̀ pé pẹ̀lẹ́kùtù ni ó kìí ṣe kólekóle o òun náà ni tí wọ́n ń pè ní asamuha ọlọ́run ọba ń sọ fún sọ́tà alẹ́ imran ọlọ́run ọba sọ wípé òdodo lèmi ọlọ́run ọba sọ fattabi'u millata ibrahim ẹ tẹ̀lé ìlànà bàbá yín bàbá yín àgbà torúkọ rẹ̀ ń jẹ́ ànábì ibrahim alayhi salatu ọwọ́ alágbédé méjì náà ni ẹ̀sìn tàbí rán ànábì Ibrahim alayhi salatu wa salam ẹ̀sìn tó jẹ́ sí pé ọmọ tónítóní ni kò ní dọ̀tí lára kò ní dọ̀tí àṣẹ ìjù lára kò ní dọ̀tí àṣẹ ètò lára ọlọ́run wa parí ẹ̀ pé wa ma kana minal mushrikin yẹn ni pé tábà máa rí àṣẹ ìjù táàrẹ̀ bá sí máa rí àṣẹ ètò ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ̀lẹ́ ká máa rí torí pé ànábì Ibrahim alayhi salatu wa salam kò sí nínú àwọn tá a fi ẹbọ ròyìn kì í sí nínú àwọn ẹlẹ́bọ̀lọ́wọ́ yẹn ni wípé ìwà àṣejù àbí àṣe ètò a kò gbọdọ̀ bá nínú ẹ̀sìn tààfihàn ànábì Ibrahim bákan náà àwa náà tá a bá tẹ̀lé náà a kò gbọdọ̀ bá ìwà yìí lọ́dọ̀ wa ya ibadallah ẹ̀yẹ rú sin ọlọ́wọ́n ọba ẹ jẹ́ ká máa sin lọ́wọ́n ọba ní dáadáa ká máa sin lọ́wọ́n ọba ní tòótọ́ ká máa sin lọ́wọ́n ọba bí a bá ti lágbára tó àti bí a bá ti lágbára mọ́ ká tẹ̀lé àwọn àṣẹ ọlọ́wọ́n ọba ká sì má kọjá àlà àwọn àṣẹ rẹ̀ bákan náà ká ju àwọn nǹkan mọ́sí sílẹ̀ tọ́lọ́wọ́n ọba bá ti pa wá láṣẹ tàbí sẹ̀rẹ́ àìsàn bá sọ fún apá ọ̀dọ̀ débẹ̀ kájù sílẹ̀ ká máa máa rọ́lu àwọn mọ̀sẹ̀mọ̀sẹ̀ ẹlòmíì bó ṣe jókòó báyìí ọlọ́run lọ́mọ yìí mọ̀sẹ̀mọ̀sẹ̀ tó ti ṣe kó tó wá sí júmọ́ náà tàbá wá kí júmọ́ àdàn yóò wà tẹ́wọ́ méjèèjì sọ́dọ̀ ọlọ́run yóò gbé mọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ṣe nǹkan báyìí fún mi àá ọ̀hún sọ fọlọ́run ó ṣe nǹkan ọmọ pọ́n pàṣẹ fọlọ́run ni ẹ ìwọ́dẹ̀ ń ṣe tó ní ọmọ ṣe báwo ni ó ṣe dá wa lóhùn ọlọ́run ò lè dá wa lóhùn tá a bá ṣe tiẹ̀ ọlọ́run ọba sọ pé yáyọ alladhina amanu istajibu lillah wa lirrasul ẹ máa dá ọlọ́run ọba lóhùn kí mi ọlọ́run lè bá dá yín lóhùn ẹ máa dá ànábì lóhùn kí mi ọlọ́run ọba ó lè bá dá yín lóhùn ìyẹn ni wípé ẹni tó fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ ní ojú tọ́lọ́run ọba ni ọmọ ṣe ó jù sílẹ̀ ó lè máa ṣe ìtọ́lọ́run ọba bá ní kó o ṣe ẹlọ́mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn agbede méjì ni kò sáṣejù nínú ẹ̀sìn Islam kò sí àṣejù nínú àdìọ́kàn àwa mùsùlùmí àdìọ́kàn àwa mùsùlùmí agbede méjì ló wà kò sáṣejù níbẹ̀ kò dẹ̀ sí àṣetò níbẹ̀ bákan náà ṣẹ̀ríà àwọn ní ṣẹ̀ríà ṣẹ̀ríà lálò tẹ́mbà láwọn àfẹ́ lo ṣẹ̀ríà láwọn abìkan lákòókò tá a wà yìí àwọn èèyàn dẹ̀ máa bẹ̀rù láfẹ́ lo ṣẹ̀ríà ni àgbólóhùn ṣẹ̀ríà gbólóhùn tútù ni kì í ṣe gbólóhùn tó gbóná bólóhùn tá a ti gbádùn ayé ní ká tó gbádùn àlùkìyàmà náà ní sẹ̀ríà ṣùgbọ́n àwọn èèyàn ọmọ tó máa sẹ̀ríà tí wọ́n bá fẹ́ ba nǹkan jẹ́ táwọn ará ayé bá fẹ́ ba nǹkan jẹ́ ẹ̀rí wọ́n máa bí wọ́n ti lé bẹ̀lẹ̀ náà sẹ̀ríà ìjọba pè ní sẹ̀ríà òun ló ní ká máa ṣe gbogbo nǹkan tí ó kó rọrùn bá wa láyé òun náà ló ní ká máa ṣe gbogbo nǹkan tí ó kó palára tó ní ká máa ṣe gbogbo nǹkan tí ó kó palára bá wa láyé òun ló ní ká máa ṣe gbogbo nǹkan tí ó kó rọrùn bá wa tá a bá kúrò láyé tán bákan náà oníkájú gbogbo nǹkan tó bá ṣe pé yóò kó wàhálà bá wa lẹ́yìn ìgbà tábà kúrò láyé oníkájú sílẹ̀ ǹjẹ́ ń pè ní sẹ́ríà nìyẹn ẹnu páàtì kékeré kan nínú sẹ́ríà làwọn èèyàn wá fi ń túmọ̀ sẹ́ríà lákòókò tá a wà yìí àdánwò nìyẹn o ẹ máa ní ẹ fẹ́ lo sẹ́ríà àà ẹ máa ní sẹ́ríà lọ́dọ̀ mùsùlùmí tó ń gbọ́ mi ní ìsìn ọmọ pé ni pé kéèyàn géèyàn lọ́wọ́ tó bá jalè kọ́ lẹ̀ ló kópa tó bá jẹ tó subhanallah kì í ṣe bẹ́ẹ̀ kódà ńlẹ̀ Yorùbá ń bíbà yìí àbàjẹ́ àwa náà ti bà sẹ́ríà jẹ́ tọmọ bá dẹ́sẹ̀ àpẹ dáṣẹ̀ rí àfún èsè tẹ́fín pèsè rí à pẹ̀lú ìjìyà lásán yẹn ni pé owó oúnjẹ tó fọ́mọ ẹ lẹ́nìí àti dáadáa tó ṣe tó bí rẹ sọ́ọ̀mà pèsè rí àrẹ́lẹ́yìn náà ni àìwá sọ yẹn pé ah, ọmọ yẹn ṣe ṣẹ̀rí àti bàbá rẹ̀ yẹn nípa pé ó ṣe dáadáa sí bàbá rẹ̀ yẹn pé ìyàwó ṣe dáadáa sọ́kọ rẹ̀ àní sọ pé ó ṣe ṣẹ̀rí àfún yẹn ṣẹ̀rí à nítorí fẹjú púpọ̀ ni ẹnu táìdì kékeré kan tó jẹ́ discipline iná ni àwọn èèyàn wá fi túmọ̀ ṣẹ̀rí à àwa mùsùlùmí àbọ̀dọ̀ jẹ́ ìrẹ́ o àwa náà gbọ́dọ̀ jìnà sí gbólóhùn bẹ́ẹ̀ torí pa àǹdọ̀tí ẹ̀sìn wa nìyẹn ní indirect táàsì mà ẹ máa ní sẹ̀ríà ní tẹ́ ń pè ní sẹ̀ríà ọ̀fẹ́jú gan sẹ́ẹ̀dì kékeré kan tẹ́ ń pè ní discipline gbogbo òfin tí ó bá ní discipline nù kìí sófin sẹ́ẹ̀dì kékeré tẹ́ ń pè ní discipline bẹ́ẹ̀ làwọn èèyàn túmọ̀ sẹ̀ríà sí kìí dẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ́mọ pé sẹ̀ríà Islam bó ti fẹjú tó nìyẹn tó tó tó àyè tó tó jẹ́ sí pé ó máa wò lọ́nà òní rúpin ẹ̀ owó wájú onírógbìn ẹ̀ ọwọ́ ẹ̀yìn ọ ẹ̀ ọwọ́ ọ̀tún onírógbìn ẹ̀ ọwọ́ òsì onírógbìn ẹ̀ ní òfin ṣẹ̀ríà Islam ẹnu díẹ̀ tó jẹ́ májíyà nìkan níbẹ̀ gbogbo ẹ̀ pátápátá ẹ̀ lọ́mọ pé kò sáà ti jù níbẹ̀ nàám kìí sáàyè ẹ̀ láwà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá tún bọ́ sínú ìjọsìn bá a ti ń jọsìn ní Islam kò sáà ti jù níbẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹ̀ rọrùn ni kò tó nípa báyìí nínú sẹ̀ríà Islam nínú bá ṣe jọ́sìn fọlọ́wọ́n ọba kò sí àṣejù níbẹ̀ bákan náà ó tún kó sáà ìdí ẹlẹ́ẹ̀kẹta sẹ́ẹ̀sì Islam ó kó gbogbo ẹ̀ lọ́wọ́ báyìí kò mú bì kankan wá lẹ́sẹ̀ máa wọ́n láwọn àwọn asòfin wọ́n lẹ́sẹ̀ ń sòfin tuntun míì lọ́wọ́ báyìí wọ́n wá ní wọ́n parí ẹ̀ wọ́n wá ń congratulate wọn níbi ẹ̀ ṣe dà ẹ̀ ní pé àwọn tó lọ síwájú òmùgọ̀ ni wọ́n wọn ò máa àmì tó ń bọ̀ tí wọ́n pa àwọn tó ti yíyan ní òmùgọ̀ padà pé ẹ̀gbọ́n ṣùgbọ́n sẹ̀ríà Islam láti òkè rẹ̀ délẹ̀ kò sí nǹkan kan tí ò sọ̀rọ̀ nípa ẹ̀ kò sí nǹkan kan tí ò treat kò sí gbogbo nǹkan àti tí ò tí ì ṣẹlẹ̀ gan ó ti ṣàlàyé ẹ̀ fún wa ẹni tí dàjáàlù bá báláyé dàjáàl tí ò tí ì dé tó bá báláyé ànábì kan à ń sẹ̀ríà tá pẹ̀lú ẹ̀ àrí sàlátù wàsálàm náà ẹni tí ò tí ì kú ọmọ pé bá fẹ́ kú bí ó ti ṣe nì tó bá wà lọ́dọ̀ ẹni tí ò tí ì kú tó bá fẹ́ kú ó ní bó ti ṣe ìyẹn ni pé nǹkan tí ó ti ṣẹlẹ̀ sẹ̀ríà islam sàlàyé gbogbo ẹ̀ fún wa bá ti ṣe subhanallah sẹ̀ríà islam ọ̀fẹ́jú ọwọ́ ajẹ́ pé kọ̀sá ti jù níbẹ̀ ẹ̀rí sáìdì kẹta òun náà ni ìbàgbépọ̀ ènìyàn ìwà sí islam sọ̀rọ̀ ń pa rẹ̀ subhanallah kò sí tíra hadith kò sí àyà alukur'an tó o bá ń ka àyà alukur'an lọ òrí kọjá mẹ́ta mẹ́rin tó fi máa kàn sí sọ̀rọ̀ nípa ìbàgbépọ̀ ó lè ka hadith anabi alayhi salatu wa salam kọ́ mọ́ máa rí àwọn àwọn àwọn àwọn volume mi wà tó jẹ́ sí pé kitabul adabi imam wa bukhari ọkọ̀ tí a tó pè ní al-adabul mufrad al-adabul mufrad imam malik nínú tírà muwatta nípa gbogbo àwọn onísúnnà tí wọ́n kọ hadith tí wọ́n kọ ọ̀rọ̀ anabi ni a máa fi sẹ́sàn kan lẹ̀ pé báwo láti hùwà wọn ò sì wàá dálẹ̀ fúnra wọn wọn mú látọ̀dọ̀ anabi wa muhammad ni alayhi salatu wa salam tó bá débi ìwà ìbàgbépọ̀ nínú òfin islam ọba yìí pé kò sáṣejù níbẹ̀ náà ọlọ́run ọba kì wá ó kì àwọn tó síwájú fún wa níbi tí wọ́n bàjẹ́ dé ìpè tẹ́ ẹ bá ti ṣe bí wọ́n ti ń náà bàjẹ́ o ọ̀dẹ̀ kí àwọn tó síwájú fún wa tí wọ́n ti dáadáa tẹ́ ẹ bá ti ṣe bí wọ́n ti ń náà máa dáa àwọn àwọn tó àwọn olóṣèwájú ìjọ ànábì àrí ìsọ̀rọ̀ wọ̀sẹ̀lẹ́m òun náà ni gbogbo ìjọ àwọn ànábì ọlọ́run ọba àwọn tó kàn jù lásìkò tá a wà láwọn tó tẹ̀lé ànábì wa Musa àrí ìsọ̀rọ̀ wọ̀sẹ̀lẹ́m tí wọ́n wí bẹ́ẹ̀ àtàwọn tí wọ́n sọ pé àwọn tẹ̀lé ànábì wa Isa àrí ìsọ̀rọ̀ wọ̀sẹ̀lẹ́m tí wọ́n wí bẹ́ẹ̀ àwọn méjèèjì wọn wọ̀nyí àwọn náà ni àwọn tí wọ́n kì í fún wa o tí wọ́n sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ ṣọ́ra fáwọn tó síwájú yín o nítọ́ bá tiwọn jẹ́ nìyí o ẹ má ṣe bẹ́ẹ̀ o ọlọ́wọ́n bá sọ fún wa pé ya ahlal kitab ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹlẹ́sìn jù àti kìrìsìtẹ́nì mo pè yín Kùránì ń pè wọ́n ó ní mo pè yín ya ahlal kitab àpọ̀nlé dẹ̀ nìyẹn wọ́n pè wọ́n lókọ́ tó dáa wọn ò pè wọ́n ní kiri yó wọn ò sì pè wọ́n ní kọrin yó ìyẹn ni pé common mistake lọ́dọ̀ mùsùlùmí tí máa ń bú kìrìtẹ́nì pẹ̀lú kiri yó kọrin yó kódà o torí pé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala nínú Al-Qur'an tó bá pè wọ́n ní jẹ̀gbẹ́ yó kọ̀sẹ́ni ó mọ ọlọ́run ọba tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ọba ò pè wọ́n bẹ́ẹ̀ ó ní ya ahlal kitab àdúgbàmí ya Israel so gbólóhùn àpọ́nlé lọ́lọ́run fi bá àwọn kìrìtẹ́nì sọ̀rọ̀ àtàwọn júù nínú àlùkùránì ọlọ́run ní ya ahlal kitab mo pè yín ẹlẹ́sìn tẹ́ ì ṣe mùsùlùmí ìyẹn náà ní júù àti kìrìtẹ́nì la taghlu fi dinikum ẹ gbọ́dọ̀ ṣàṣejù ní ẹ̀sìn yín o ìyẹn fi yọ ayé pé aláṣejù ni wọ́n aláṣejù ni wọ́n o tabaníká máa tún yẹn wò kódà bá gbé ìwé wọn síwájú báyìí ẹ máa rí oríṣiríṣi àṣejù ń bẹ látàkùlù fìdí nìkan ẹ gbọ́dọ̀ àṣejù wà látàkùlù alálọ́ ilẹ̀ hàk ẹ gbọ́dọ̀ sọ̀n kankan àfòdodo. nàám tọ́lọ́mọ bá bá sì bú àwọn tó síwájú wa pẹ̀lú èébú kan ìyẹn ni pé tí wọn náà bá ṣe bẹ́ẹ̀ ó ti dẹni èébú nìyẹn ayé alukóran ti sọ fún àárín ọlọ́run sọ̀rọ̀ fún wọn yìí kí aláṣejù lẹ́yìn wọn wọ̀nyí àṣejù bàbá àṣetẹ́ ẹ̀sìn gbọ́dọ̀ ṣe é má ìyẹn ni pé ẹ̀yin mùsùlùmí ìta bú àwọn ará wájú sí ìwọ náà máa hùwà rẹ̀ o mùsùlùmí ẹ gbọ́dọ̀ jẹ́ aláṣẹ ọlọ́run ọba ń pa wa náà láṣẹ ń bẹ̀ pé ẹ̀yin mùsùlùmí látàgùlò fèdè nìkan ẹ gbọ́dọ̀ ṣàṣejù nínú ẹ̀sìn yín ẹ jẹ́ ká mọ̀ sí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam bọ́lọ̀ ń ṣe ń fà wá létí ọ̀tún wípé ẹgbọ́ o ẹgbọ́ o ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ náà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ní ń fà wá létí òsì náà pé ẹgbọ́ o ẹgbọ́ o ẹ ṣọ́ra o ẹni bí bóyá bá jí onílà ó bá gbọ́ tẹ́mọ̀ pé alábùkù gan nìyẹn báwo wá ní bí wọ́n ṣe ń fa ọlọ́tún ní wọ́n ń fa ọlọ́sì tó ọba tó ń gbọ́ tiẹ̀ ti ta nìyẹn o ní ìlànà bí náà júwe fánú ọ̀rọ̀ rẹ̀ padà àlẹ́ ìsọ̀rọ̀ àti wọ̀ sẹ́lám tó nípa báyìí ànábì wa tó ń fa wà létí òsì wa ọlọ́run ọba ń fa wà létí ọ̀tún pé ẹ gbọ́ ànábì náà tó ní ẹ gbọ́ kí lànábì ṣe kódà ànábì tó ń ba débi pé ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó fi sọ fún wa yí pé ẹ bọ́ lọ́ta séjù ọ̀rọ̀ pọ̀ púpọ̀ ẹ bọ́ lọ́ta àwọn nǹkan kéékèèké kan tó wá wà tó jẹ́ sí pé èmi àti ẹ̀ tá a bá bọ́ bẹ̀ nísìn ẹ máa wò wípé ha ah, ah, ànábì tó sọ pé a máa ń ṣe àṣejù dérú lẹ́rù báyìí nǹkan tó jẹ́ sí pé àti ẹ̀ lè sìnkì ń parẹ̀ pé ha ah, ṣé a lè ṣàṣejù ń bẹ̀ ànábì tó ń pè wá débẹ̀ ṣé lọ́ba tó fi ṣe báyìí láti fi pè wá ṣàkíyèsí pé ewu wà lára àṣejù ànábì wa ń sọnù hadith tí máa mọ̀ ibùdó máa já tó gbà wá ní inú súnà rẹ̀ pẹ̀lú àwọn ọgbà wa ọgbà wa tó sáǹdì dáadáa tó wà òkè يعني بي حديث هي حديث هو صحيح بارك الله لي ولكم في القرآن العظيم وجعلني وإياكم من المتبعين لا من المبتدعين إنه هو السميع المجيب الحمد لله وصلى الله وسلم على عبده ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أي مسلمين النبي ومحمد عليه الصلاة والسلام النبي عنوني ẹni tọ́lọ́wọ́n ọba rán wá sáyé láti wá relief wa kúrò níbi gbogbo wàhálà yìí iná ni ọlọ́run so dídí ayé àkàlẹ̀ tó tẹnu mọ́ níbẹ̀ wípé anábì yẹn alayhi salatu wassalam gbogbo àjàgà wàhálà ẹ̀rù káyá tí wọ́n gbélé kálukú lérí ànábì dé láti relief ẹ̀ kó remove ẹ̀ kó lórí wa ni alayhi salatu wa salam bóun ló ti wá sẹ̀sìn islam tó wà tún máa fi ń gbà mọ́wọ́ ní islam ní ìnira bá mi ọmọ islam ni o àní ìnira ti ń bẹ́nu gbèsè ayé rẹ náà ni ọlọ́run ọwọ́ àánú tọ́lọ́run ọba fi rán ànábì fún wa mú kúrò fún ẹ alayhi salatu wa salam pẹ̀lú sẹ̀rí ààrẹ ni kì í salágbára lànàbì o kì í sọlọ́run ọba o ṣùgbọ́n tó o bá fọ́lù ìlànà rẹ salatu wa nínú ẹ̀ ní àwọn àlàyé tánà tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí Abdullahi ibn Abbas gẹ́gẹ́ bó ti gbà wá ó ní ní ọjọ́ kan a wà nínú tẹ́ hajj Abdullahi ibn Abbas ó wá jẹ́ ọmọ kékeré ní àwọn tàbí ń gbà yẹn ó jẹ́ ń tọ́tẹ̀lé ànábì lẹ́yìn alayhi salatu wa gbogbo náà wọ́n tẹ̀lé ànábì lẹ́yìn ṣùgbọ́n ìkángun nìkángun ó súnmọ́ ànábì púpọ̀ alayhi salatu wa salam ànábì wà lórí nǹkan àgùn lórí ẹṣin àbúrò àkànmí ọ̀ṣàgùn kan sallallahu alayhi wa sallam kí la ní wọ́n ń ṣe lọ́jà máa wọ́n ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ wọ́n wá débi kan tí àti máa ṣiṣẹ́ kan nù ṣe hajj iṣẹ́ tá a máa ṣe nù ṣe hajj yẹn gẹ́gẹ́ bí gbogbo wa náà ti mà òun náà níbi tá a ti máa ń ju òkò tá a ti máa ń ju òkò mọ́ àlìjámárà náà kọ́mọ mistake kan wà ń bẹ̀ yẹn àwọn èèyàn máa sọ pé ọlọ́jú kó àṣetán kì í sókò àṣetán o mistake ni tó yẹ sí pé àwọn èèyàn sì wọ́n sì gbé káàkiri sáàrin ara wọn tó fi wá dàbí nípa bò tọ́ ní kìí ṣe bẹ́ẹ̀ èso ń bẹ lára rẹ gan tó wọ́ tó jókòó tọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ lọ́bẹ̀ lọ́mọ jùkò mọ́ ṣètọ́n kìí ṣe ṣètọ́n là ń jùkò mọ́ à ń jùkò gẹ́gẹ́ bí àti kọ́sí gẹ́gẹ́ bí ànábì wa Ibrahim alayhi salatu wa salam gẹ́gẹ́ bó ti ṣe àti gẹ́gẹ́ bí ànábì wa Muhammad ṣe sallallahu alayhi wa sallam kìí ṣe pé bí tẹ́sí jókòó sí nìyẹn náà náà ànábì fẹ́ ju òkò yìí ní òkò alákọ̀ọ́kọ́ tá a máa tá a dé sùn tó bá dàrú ọjọ́ kejì dídí tá a máa ń dé sí padà tá a fẹ́ lọ ju òkú àkọ́kọ́ ni bẹ̀rẹ̀ ànábì wà ibẹ̀ ni tẹ̀lé yìí ti tẹ̀lẹ̀ ẹ wá wo dáná bíi tiwọ̀ ẹ wá náà yẹn àwòrán tó yìí yóò ti ká mọ ẹlẹ́gẹ́ ni ìwọ bá ń fatiwa ìyẹn ni pé tó ń fáwọn èèyàn nídàjọ́ ẹ̀sìn lásán o ànábì wa ọwájú olórí ràkúnmí ẹ̀ ọwọ́ sọ abdullahi bin abbas ní ànábì wa sọ fún mi pé ìwọ abdullahi bin abbas lọ bá mi sa òkò méje wá lọ bá mi sa òkò méje wá kí lọ́fà tánà bí òfin lọ sa nǹkan ẹ̀ ọ wà lórí nǹkan ọ̀gùn tí kì í bá ṣe bẹ́ẹ̀ nínú ìpìlẹ̀ ni pé ànábì wa onítẹ̀ríba dójú ẹ̀ ni sallallahu alaihi wa sallam onítẹ̀ríba dójú ẹ̀ náà ni ṣùgbọ́n orí nǹkan ọ̀gùn ni wọ́n wà ọmọ sì wà ń sálẹ̀ yẹn ni pé abdullahi bin abbas bàbá mi mú okò méje wá tani okò méje wá mú ọlọ́run sì ṣe pé ilé kéwù ànábì ní abdullahi ibn abbas ti kéwù radiyallahu anhuma ó ti mọ̀ tó máa àṣejù ló fi jẹ́ sí pé ńgbà míì tá a bá lọ táwọn ilé ẹ̀kọ́ mi ńgbà míì tá a bá lọ tàbẹ̀ owó bẹ̀ ẹ bá rán ọmọ kan ní sẹ́ńbẹ̀ nù wọn ẹ bá ṣe jù lára rẹ̀ ńgbà míì torí pé ibi títí ń kẹ́kọ̀ọ́ ó reflect lára wa rẹ̀ ṣùgbọ́n abdullahi bin abbas ọmọ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì ni àríṣọ́látò wọ́n mọ foundations islam foundations islam sáni pé gbogbo agbọ́dọ̀ mọ̀ pé kò sáṣejù mẹ́ kò sí àṣejù kankan níbẹ̀ náà mi ò sọ pé tí mò ń sọ yìí pé kò ju òfin ọlọ́run ọba sílẹ̀ o mi ò sọ pé tí mò ń sọ yìí pé kò fi ìkọ́ ọmọ wá sí ìwọ ọlọ́run ọba kò pé kò sáṣejù nínú ẹ̀sìn ní tí wọ́n ń pè ni kò ṣe ọwọ́ àti mẹ́ta àṣejù nìyẹn wọ́n ni kò ṣe ó ní eh, eh, méje ọ̀nà mọ́ ẹlòmí ó pé subhanallah thirty three walhamdulilayi thirty three tá a máa ń ṣe lẹ́yìn irun yẹn àti allahu akbar wallahu akbar tá a máa ń ṣe thirty three lẹ́yìn irun ẹlòmí ó wáyé pé ayé àwọn sàbí nìkan ni ọ̀ràn o ní ìsìn nǹkan ọ̀ràn mọ́ ẹ̀ òun sọ kú sọ nìyẹn o wàláì ní tọ́ba mọ́ tọ́ba fi ràn láyé àwọn sàbí kọ̀bọ̀dọ̀ mọ́ràn lákòókò ìná torí pé tẹ̀rí àìsílámù yẹn ẹlòmí ó pé thirty three ọ̀ràn mọ́ one thousand subhanallah ilá máa ṣe walhamdulilayi náà one thousand wallahu akbar one thousand aláṣejù ni ọ́ wọ́n kí magiribi tán wọ́n lọ lé má wọ́n jókòó wọ́n làwọn máa ṣe nǹkan kan wọ́n pé zikiri ni zikiri irú èwo nìyẹn a lè má dá sí níjàmá wọ́n pé ẹlẹ́yọ̀ kan ọ̀ràn ẹ̀jẹ̀ máa ṣe papọ̀ táwọn tá a bẹ́ ṣe àṣejù nìyẹn gbogbo nǹkan gbogbo báàbù bídà gbogbo bídà ti ń bẹ láyé kò sí nǹkan kan bẹ̀ jà sí jùlọ ó kọ ẹni ẹ so ká má sì gbọ́ wípé a ní àṣejù ọ̀dánú ẹ̀sìn kọ́ wá wípé kò ní ìdí a lè kí a lè ká sùn bá láàárọ̀ ká máa lọ tó bá dalẹ̀ ká wá san mẹ́rẹ̀ẹ̀rin yòókù tó máa sọ fún wa pé tó ń ṣe yé ọ̀dà ọwọ́ àmọ́ sọ pé nóò kò sáṣejù nínú ẹ̀sìn a gbọ́ sámọ́ọ̀n wọ́n ní ọ̀sáṣejù nínú ẹ̀sìn ìwé ilé nǹkan sọ o ẹlẹ́sẹ̀ ni ọ̀tọ̀ bá ṣe yẹn o kò gbọ́ yí dáadáa o níta kí fún ohun ẹ̀sìn ni pé o gbọ́dọ̀ ṣe nǹkan kan nú ẹ̀sìn tó jẹ́ sí pé ọwọ́ àfijọ́sìn fọlọ́run ọba ọwọ́ àkọjá àlà ń bẹ̀ tàbí yóò wà kó nira bẹ́ẹ̀ kò lè kó nira bẹ́ẹ̀ ìwọ ló lè create ìnira fúnra rẹ̀ ṣùgbọ́n pé ó sin láwọn ọba ọwọ́ àfi jọ́sìn fọlọ́wọ́n ọba yóò àkóyìn abẹ́ lóun gangan fún ara rẹ̀ ọ̀bọ̀dọ̀ sísìn ọlọ́wọ́n ọba Abdullahi ibn Abbas radiyallahu anhu ọlọ́nàbí ní kó wọn sa òkúta méje wá kí ló fòkúta méje ṣe wọ́n fẹ́ jù mọ́ ibi tá a máa jù tá ń pè ní jamura wọ́n wá fún lóko méje alayhi salatu wassalam mọ́ ànábì gba òkò méje tán sọ́sáré lọ́lẹ̀ kọ̀mọ̀tì bẹ́ẹ̀ ọkọ̀ sọ́wọ́ báyìí fàjá àlàyé àǹfóso báwa náà ti máa kó owó ẹyọ sọ́wọ́ táwọn máa ṣe báyìí ànábì wa ń mì sókè báyìí méjèèjì sallallahu alaihi wasallam tó ń ṣeré ní jama <laughs> ànábì ọlọ́run yìí ṣeré wọ́n yìí ṣeré o wọ́n ọ̀bọ̀dọ̀ ṣeré gbogbo nǹkan tí wọ́n ń pè lófin Islam ọ̀bọ̀dọ̀ fi seriousness present ẹni pẹ̀lú kọ́ ọmọ pé yes òdodo là ń sọ ẹlòmíràn wa máa pé àwọn ó ṣe dáwà àwọn ó fi eré ìtàgé ṣe dáwà tó lọ́lọ́ ń pa àyè fi eré ìtàgé ṣe dáwà o torí pé o ti sẹ̀sìn di yẹ̀yẹ́ àwọn kan fèrè ìtàgé wọn pé àwọn fèrè ìtàgé ṣe dá wa ń bo ọsẹ sẹ̀sìn di yẹ̀yẹ́ o lè fèrè ìtàgé sòṣèlú o lè fèrè ìtàgé ṣe gbogbo nǹkan ayé ṣùgbọ́n ẹ̀sìn ti Islam no ọ̀bọ̀dọ̀ fèrè ìtàgé ṣe yẹn nígbà ẹ̀sìn Islam anábì kú sọ́wọ́ báyìí ṣé ó ń ṣeré ni kò ṣeré o sallallahu alaihi wasallam ó ń fi ọfẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ni wípé ẹ̀yin èèyàn ẹ̀yin sàbẹ̀ torí pé wọ́n ń sọ alaihi wasallam bó ti kó lára ìtẹ́ni tí ń ṣe gbogbo àwọn tàbí náà wò pé àà ah, ah, nǹkan fẹ́ ṣẹlẹ̀ ọ̀rọ̀ fẹ́ jáde ọ̀rọ̀ fẹ́ jáde nìyẹn naam nígbà anábì wa mi báyìí sallallahu alaihi wa sallam ó ní ha òláhì fárùmù ẹ̀rí òkúta tí mo kó lọ́wọ́ yìí bó lòkúta yẹn ṣe rí òkúta tí wọ́n fẹ́ lè máa tí wọ́n fẹ́ lọ lẹ̀ mọ́ ibi tá àti máa lẹ̀ wọ́n fẹ́ jù níbi máa ń jù báwo ìkọ̀ọ̀kan rẹ̀ bí ẹ̀wà tàbí àgbàdo sallallahu alaihi wasallam gbogbo tó kóra wà nìyẹn méje nítorí jẹ́ oríṣi láti máa ṣe báyìí náà nìyẹn ayọ̀ rẹ̀ àwọn àtàbà kókúta ńlá ńlá bíi méje sọ ṣe yọ bọ́ bá ń ṣe báyìí yọ bọ̀ ìyẹn pé kàn kò tó nǹkan ọkàn ṣe báyìí anábì wá ní àmsálà ìfọ́rùmù ẹ̀yìn sàbẹ́ ẹ̀yin mùsùlùmí tẹ́tù máa wá lẹ́yìn ọ̀rẹ́yìn torí pàmò sàbí yìí wọ́n gbé wọ́n gbé ọ̀rọ̀ ìwà báyìí lẹ́yìn ọ̀rẹ́yìn àmùsàlà ọ̀la ìfàrùmù tẹ́yìn náà bá fẹ́ máa jurú ẹ̀ lọ́jọ́ ọ̀la padà tí mo bá kú láyé tán irú eléyìí náà ni ẹ máa jó irú eléyìí náà ni ẹ máa jù ẹni pé kò gbọdọ̀ jù báyìí lọ ẹ má jọ máa jù báyìí lọ kọ̀ wá dákẹ́ ń bẹ̀ sallallahu alaihi ẹlòmíràn máa wí pé ebi ń kọ́ wá ń súnà níbẹ̀ yẹn kì í ṣe súnà làtàn bẹ́ẹ̀ kọ́ wà ọfẹ́ fà wà létí pé ẹ má ṣàṣejù ọwọ́ aṣọ ń parí ọ̀rọ̀ pé ayohanas <laughs> kọ́mẹ́ǹtì nìyẹn ẹ má rò pé bóyá mo ní irú eléyìí ní ká ẹ má jù mọ́ sọ̀rọ̀ lásán o ayohanas ẹ̀yin ènìyàn ẹ gbọ́ kékulé ókè kọ́sọ̀ fún tóko ayohanas ẹ̀yin ènìyàn ó jẹ́ jẹ́ pé eku oko lọ́yẹ kọ́sọ̀ fún ekulé eku ìsínilé oko lè kú máa wà ayohanas ẹ̀yin ènìyàn ìyá kọ́mọlẹ́gbọ́ló wá fi dín ọdọ̀wọ́ yín ẹ ṣọ́ra ẹ má ṣàṣejù inú ẹ̀sìn o ṣe mọ̀ pé tí ń sọ fún ni pé àwọn kan ó dé lọ́la padà wọ́n ní òkú eléyìí ọ̀ràn mọ́ láyé ìsìn èṣù sí lágbára ju <laughs> èṣù yóò ànábì Muhammad lọ sallallahu alaihi wọn àlọ́ máa sọ òkú ńláńlá ẹ̀yìn ní lálàwà máa jù arábìnrin iyyakum wal ghuluw wa fid din ẹ ṣọ́ra ẹ má ṣàṣejù inú ẹ̀sìn tó òkú ní ẹ̀ ń sọ òkúta ni wọ́n ń sọ fún wa pé ẹ má ṣàṣejù mẹ́ òkúta tá a fẹ́ fi jọ́sìn fọlọ́run ọba òkú ni ẹ bó ṣe kéré tó nù nǹkan tá à ń lò nínú ìjọsìn nínú iṣẹ́ hajj ó ní ẹ gbọ́dọ̀ ṣàṣejù nínú ìjọsìn yín ó ní fa ìnáhù ẹgbọ́ ẹ̀fẹ̀ tí yín tẹ́yìn náà bá ń wá ń tọ́sẹ̀lẹ̀ sáwọn tó síwájú yín ẹ máa ṣàṣejù kí ni nǹkan náà ahlaka man kana qablakum al-ghuluw fi ddin ànábì ní ń tọ́ bá tàwọn tó síwájú yín jẹ́ táyé wọn fi bàjẹ́ tọ́run wọn fi bàjẹ́ òun náà ni àṣejù nú ẹ̀sìn ẹ ṣọ́ra sọ nípa báyìí anábì wa alayhi salatu wa salam ó pè wá síbi àṣejù nínú ẹ̀sìn nígbà báyà tó bá tún tẹ̀ síwájú màá máa fún ara àwọn àpèjúwe àṣejù míì títún bẹ láwùjọ tó jẹ́ sí pé ó ti kan ọ̀pọ̀lọpọ̀ wa níwo mọ́lẹ̀ tẹ́lẹ̀ mi ò sì mà fáṣejù ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àyẹn láti mọ̀ kó lè bàjẹ́ sí pé àní sẹ̀sìn lẹ́yìn tí ó tún máa ṣèṣe táwọn èèyàn kan fi máa bú ẹ̀sìn sọ nípa báyìí eléyìí ni ìlànà lórí ànábì Muhammad alayhi salatu wa salam ibi ká jìnnà sí àṣejù ẹ̀yin mùsùlùmí òdodo nínú kútùbà tó lọ a sọ fún wa yí pé oṣù Rajab ó ti wọlé ẹlòmíì lè má wà níjẹjọ ṣùgbọ́n tún gbọ́ wọ́n tó ti gbọ́ tẹ́lẹ̀ tuntun gbọ́ ààwẹ̀ arúgbó tẹ́ǹpẹ́ láàwẹ̀ Rajab kò sí inú sẹ̀ríà Islam ẹ̀ ń bá gba ààwẹ̀ arúgbó àgbàdànù ló kọ́ ń tọ́gbà àgbàdànù yóò sún agbẹ̀tẹ̀ wájú ọlọ́run ọba lẹ́yìn ìgbà ti mọ̀ kí lọ́pàá táwọn sọ báyìí ànábì wá gbé òfin ńlá kalẹ̀ fún wa alayhi salatu wassalam ó ní man ahdatha fi amrina hadha ما ليس min فهو rad kí ما فهو fahuwa rad ẹni عافى a fẹ́ èmi ọlọ́run ní gbà kẹ́ ẹ jọ́sìn fún mi pẹ̀lú nǹkan tá ànábì òmù wá èmi ò ní gbà lọ́wọ́ yín ànábì ọgbà rẹ arúgbó sallallahu alayhi wa sallam kódà àwọn Umar ibn Khattab radiyallahu anhu nínú ẹgbà wà tó lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ń gbà wà látọ̀dọ̀ rẹ̀ níwọ̀ ọjọ́ òní àkókò tá a wà àkókò Rajabu yìí wọ́n ní máa jáde nì yóò wá máa lọ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ bí aago márùn-ún mẹ́fà sẹ́wọ̀n pé márùn mẹ́fà ẹni tí ń gbàwẹ̀ bọ̀ látàárọ̀ <laughs> yóò ti máa retí pé ládàá ti dé dídí aago márùn mẹ́fà yẹn wọ́n fún ẹ̀ka tó wọ́n wà gbóúnjẹ lọ́wọ́ wọ́n wà mú kùmà lọ́wọ́ àwọn ọlọ́pàá tẹ̀lé ẹ wà máa lọ sọ́dọ̀ bàbá tó bá di bójú ẹgbẹ́ ibẹ̀ ń gbàwẹ̀ ọ̀yà jẹun tó o bá ti jẹun wọ́n lù ń pàtàn bí aláṣejù lẹ́yìn tí ìbá ṣe pé òsíjọba ẹ̀sìn tíjọba ẹ̀sìn bá wà ní àwọn náà bá da sífù dìfẹ́ǹsì ìta nìgbé wọ́n àtọ́bí aago mẹ́fà ẹ máa wò wọ́n tójú ẹ̀ bá ti gbẹ́ pọ̀ báyìí sàgbè ṣàyàfà bisimilá ẹ jẹ́ tí ẹ̀ bá ti jẹ́ fún bílálà mẹ́ta kó mú kankan jẹ́ eléyìí bó ṣe lẹ́yìn yẹn ta ló fún ti ẹ jọ àmọ́ ń gbà àwọn ẹsẹ̀ láwọn ọba lóòótọ́ ṣùgbọ́n àgbọ́dọ̀ fi nǹkan tẹ́sí ọba wá ń pa rẹ̀ pé ká fi jọ́sìn fọ́ láwọn ọba ara àwòrán àti ìjù nìyẹn nínú ẹ̀sìn kò sí ti ń jẹ́ àwẹ̀ arúgbó nínú sẹ̀ríà kò sí ti ń jẹ́ bẹ́ àwẹ̀ rọ́jàb nínú ẹ̀sìn Islam kò sí ti ń jẹ́ àwẹ̀ rọ́jàb nínú ọ̀rọ̀ ànábì alayhi salatu wa salam ẹ lè máa gbọ́ lórí khutba lórí támán lórí àwọn àfa tí wọ́n máa ka hadisi fún yín wọ́n parọ́ mọ́ ẹni tí ó tọ́ ànábì alayhi salatu wassalam báwo wá ni wọn ò sí ní parọ́ mọ́ ànábì ìwọ gan tó ń gbọ́ mi èmi à ń parọ́ mọ́ ńjọ́ kan láì rí ó sì ti jẹ́ nǹkan kan láyè òun bá nàbì ṣe jẹ́ <laughs> àìmọ́ yóò gidi irọ́ funfun irọ́ pupa irọ́ kọ́lọ̀ oríṣiríṣi ní àpamọ́ ànábì wa Muhammad sallallahu alayhi èyí ni wọ́n ń pè ní àwọn hadith àwọn àdìsá bá ń kà fún ọ irọ́ ni gbogbo ẹ̀ látòkè nípa àpẹẹrẹ Rajab ọlọ́run ọba kọ́ láwa kò níbi aburú kọ́mọ́sí wálé ẹni máa ń ṣàṣedànù ó dẹ̀ fẹsẹ̀ wa rìn lórí sunna anabi wa Muhammad wa akhiru da'wana.